ẹ mo fẹ́ béèrè lọ́wọ́ ọmọ mi jẹ́ ní táìmù olè bá bọ́ta lé ní o. ok hold on hold on hold on hold on. ẹ lọ ra tíkẹ́ẹ̀tì sílẹ̀ ẹ ló jàre. ẹ lọ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ bá àbúrò ọmọ mi jẹ́ pé ṣé ìyá bad must result yẹn lórí ṣó ọ̀pọ̀ máa jẹ́ ìyá bad must result yẹn ascom result bẹ́ẹ̀ ni. ẹ jẹ ẹ jẹ ọyẹ mọ àbúrò mi lé àwọn èèyàn fẹ́ mọ̀ pé ìyá Mohbad sí ìyá Mohbad mọ̀ ń pa DNA test rí ọ lọ ṣe. Ah, èmi kò ní fẹ́ dárúkọ mm. àmọ́ mo ti ẹ mọ̀ pé orí afẹ́fẹ́ rè mo ti ń sọ mm-hmm. ẹ dẹ̀ sí mu látijọ́ kí kò rí bẹ́ẹ̀ báwa báwa àwọn ẹbí ọkọ ẹ̀ mọ̀ sí ó ti la ṣe DNA pamọ́ ah! kò ní dárúkọ ìmọ̀sínú ni ìmọ̀síkùn. ìmọ̀sínú ni ìmọ̀síkùn o ìmọ̀sínú ni ìmọ̀síkùn ìmọ̀sínú ni ìmọ̀síkùn o àmọ̀sínú la àmọ̀síkùn àmọ̀sínú la àmọ̀síkùn. ayé àṣàdá padà bàjẹ́. a ní ìdí DNA test mọ́ lẹ́ẹ̀wú mi má ṣe DNA test mọ́ àti mọ ẹni tó lọ àmẹni tó lọmọ bẹ̀ tá a mọ̀ pé Mohbad kọ́ ló lọmọ gbọ́mọ lọ fọ́mọ lọ ọlọ́mọ àní ò bá a máa ṣe DNA test ò bá a ṣe we all know àti tó bá pé di ló lọmọ kò lè nira tó gbogbo eléyìí ó di èèyàn bíi márùn-ún tó ti sọ pé ti lọ ṣe DNA test àǹtí Kẹ́mi Olúlọ́yọ̀ sọ ta ló tún sọ many people ti sọ Karimo ló wá fọbalẹ̀ Karimo ló ń bá wa authenticate gbogbo àwọn story táwọn èèyàn bá sọ. So nǹkan tó bá dẹ̀ mú káàdì bọ́ tó fi confam ẹ̀ ẹ gbàgbé apá àti wèrè confam ni Bukky Jesse sọ Bukky Jesse sọ dáadáa láìmọye ìgbà àǹtí Kẹ́mi Olúlọ́yọ̀ máa ń kọ́ bí orin bí orin pàṣọ báyìí ni. ptm e náà sọ. very dark man náà sọ ada fún ẹ very dark man sọ ta ló tún sọ tẹ tún rántí so Karimo wá fa ó bá wa authenticate. Karimo ló máa ń ṣẹ́rí any story tá a bá ti gbọ́ tí Karimo bá ti verify ẹ̀ ẹ gbàgbé confam ni tí Karimo bá ti confam ẹ̀ torí Karimo á sọ fún ẹ pé òun ò ní bẹ́ẹ̀ parọ́ ó ní a ní n kò ní parọ́ o ẹ jẹ́ sòótọ́ líì mo ti mòótọ́ yìí ẹ jẹ́ sòótọ́ ó máa sọ pé ẹ jẹ́ sòótọ́ jẹ́jẹ́ líì máa sọ bó ṣe ṣẹlẹ̀ ẹ jẹ́ sòótọ́ ah ọmọ Wùmí wicked mi ò mọbi tí Wùnmí ti rí àti ẹ̀ bóyá àti màálù lọ́lọ́run gbé sí gbà yẹ bíkọ́ ọmọ kékeré tó dẹ̀ ní háàtì báyìí tí ò kọ ẹjọ́ apààyàn náà dáṣẹ́ lọ́rùn bó ṣe ń du ẹjọ́ apààyàn ló ń du ogún ológun. láti sinẹ́ àti màálù. àti màálù náà gbé ọlọ́run àti kò ṣe àti èèyàn ló wà lọ́kàn ẹ̀ kò lè jẹ́ àtẹ̀yàn ló wà ní ọkọ̀ ẹ̀ láyà báyìí. bọ́dá láti ta ló dúró fún kẹ̀yà ọ̀pọ̀ o. ẹ. èèyàn kan wà tó ń kíní mi gàzì ta ló dúró fún gangan ta lè ẹni tó dúró fún tó ń jẹ́ kó yẹ pé kò sí kankan tó máa ṣẹlẹ̀. ẹ rí pé ó láyà kò fẹ́ fogún ológun lẹ̀ tẹ́ẹ̀mọ tó bá jẹ̀jẹ̀ ìjọmọ mi ni á tiẹ̀ ní jẹ́ kí n fi. olólórí burúkú obìnrin kan ìwà làbújá yìí ń dúró fún un àti ìyàbọ̀ ah. àtòbìnrin kan làbújá dédé náà rè máa fọ́ lórí iṣó mi. Ah, ọlọ́run ò ní jẹ́ mí sí iṣó ẹ láyé mi ah. èmi ẹlẹ́dàá mi ò ní jẹ́ mí sí iṣó tó fẹ́ ṣe yẹn èmi. ẹ̀pẹ́ bèrè tó bẹ́ẹ̀ ẹ̀pẹ́ tó. ọlọ́run ṣé o jésù. wọ́n lórí burúkú obìnrin tó wà lábújá ayé ẹ̀ máa ọlọ́run ò ní jẹ́ kébi ṣó o mọ́. ẹ má. mọ́mí jẹ́ ní obìnrin kan wà lábújá mo ń ro o mo ń ro o ṣé kó má lọ jẹ́ wòsí kónkókó. rosula. ẹyin náà ro lọ bẹ́ẹ̀ ni. ro kò lè jẹ́ rosula rosula kẹ̀. ẹ̀sùn àbújá ni rosula. wọ́n ti ah. jẹ́ pé dalérú dalérú nǹkan bí kí nǹkan bàjẹ́ màá ló máa ń fẹ́. irú àwọn nǹkan tó dẹ̀ láìkì ní tòótọ́ tòótọ́ ah, wà wà wà wà máa fi sílẹ̀. tó ń tó díkẹ́ wà lábújá náà tó ń tó díkẹ́ wà lábújá ẹ ní sùúrù ẹ jẹ́ kí Karimo ṣe ṣó ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ máa gbọ́ màmá tí ẹ ní sùúrù ẹ má ti jẹ́ ká predict ẹ má ti jẹ́ ká predict ẹ jẹ́ alẹ́ yìí ni wọ́n ní nǹkan máa ṣẹlẹ̀ lálẹ́ yìí àgbàgádá máa gbiná lálẹ́ yìí àdé ń kánjú. yìí lẹ́dẹ̀ wá ti ń sáré predict bóyá ẹ má ti ẹ jẹ́ ká ní sùúrù. tó bá ti bẹ̀rẹ̀ táàgì mi o ṣé mo pé same time lájọ wà táàgì mi o ẹni tó bá ní ìpín lé kó yí láta. ẹ lọ ra popcorn. Mr. Bukki kó yí láta. Mr. Bukki mo ní kẹ́ lọ gẹẹti bàgẹẹti lẹ. kí ló ń yẹ bàgẹẹti. ìbàgẹẹti gé àti gbé àti pọ̀nmọ́. kí ló ń yẹ bàgẹẹti. bàbá ah, balance bírèdì kúkú yẹn bírèdì kúkú yẹn ló ń pè bàgẹẹti. àbúrẹ́dì ah, tó máa fi ṣe sandwiches. ẹ eh, bú tó fi ń ṣe bro tó fi ń ṣe breakfast. èmi náà máa lọ ra popcorn popcorn ni mo like movie movie. mo jẹ kú. ẹ ra popcorn kẹrẹ pàṣí ẹ jẹ kọlọ fún mi ṣe máa. ẹ jẹ́ kémi lọ ra tea bag tea bag mi ti fẹ́ tán tea bag mi ti fẹ́ tán. ọmọ ìjìnlẹ̀ ẹjọ́ táìmù lè máa bọ́ ta o. ó ṣì lọ eléyìí tó gbéra ní tọ́kì ìtàn kìngì ayé ẹ̀ bàjẹ́ kí ló wá ṣe ń bí kàrímọ́ post dna tẹ̀sí lórí kíkú ìwọ náà lọ post tọ́mú ẹ. ta ló sọ bẹ́ẹ̀.

blọọkù ẹ̀ láyé kó tún blọọkù ẹ̀ lọ́run kó má ní access sí péjì yìí mọ́. kó má rọrùn wọ̀. ọkọ agbẹnu yàrá wòran olórí burúkú lọ́gàrọ́ mo pa láti ẹ̀kọ́ ìgbàlẹ̀ o ó dẹ̀ máa rọrùn ó wà lágbèjẹ méjì ayé àtọ̀run làwọn olóṣì. <laughs> hello ẹjọ one house hello prince hello prince mo wà ọ̀gá ètò lórí ẹ má jẹ́ kọ́rọ̀ kàrí mọ́ kó yà ẹ́ lẹ́nu bàtà gbogbo kò sí ọmọdé kankan nínú wa nígbà tó ti di pé DNA ti di coronavirus tó ti di. death sentence. death sentence ẹ ti mọ̀ kó ti ṣe nǹkan tó ṣe tọ́jú gbogbo wọn ṣe ń sá káàkiri bí ìgbóná nìyẹn ó ti ṣe murder places ó ti ó ti rí wípé kinní yẹn kò gba ló ṣe ń ṣàwọ́dà wáìsì kò ní máa sá kiri mo lè fi oògùn ẹ̀gbà rí pé ó ti ṣe ó ti ṣe ìwọ kì í ṣe nìkan kì í ṣe bí méjì tó ti tíráì ẹ̀ torí ẹ̀ lóhun àti lọ́ọ̀yà àwọn bàbá wèrè yẹn tó ṣe ń sọ wípé ìwé DNA ìwé DNA ó máa ṣe ní high court lágbára ọlọ́run kí bàkúndé bàbá yẹn òun ló ní gbogbo high court nàìjíríà jọ́tọ́ bá dé high court ó máa ṣe ń bẹ̀. Hmm. kò sí bó ṣe escape ẹ̀ homicide case ni and it's part of the investigation kò lè escape ẹ̀ So ẹ má dàrá yín láàmú ó ti ṣe ogún ológun tí gbogbo wọn jọ gbọ́wọ́ lé torí ẹ̀ náà ni bàbá yẹn ṣe wá tí wọn ò ní ṣáàjì ọmọ burúkú yẹn o wọn máa dó lórí pàtẹ́ńtéèjì owó owó ọmọ náà ń dúró lé o hmm. wọn ò ní ṣáàjì ẹ̀ ó mú nǹkan tó ń pè lọ́dọ̀ wa ń bí pé no win no case ní ọ̀dọ̀ wa ń bí nǹkan tó máa ṣe fóun náà nìyẹn pàṣẹ́ntéèjì ni wọ́n ní gbowó wọ́n ní gbowó kóòtù lọ́wọ́ ẹ̀ wọ́n ní gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ wọ́n bá ti win case yẹn iye báyìí la máa gbà ní owó ọwọ́ ẹ̀ ibi dúró sí nìyẹn. yes patent ibi tó pọ́ńtán ti dúró fún pàṣẹ́ntéèjì nìyẹn. ẹ so orí burúkú tó ń bá kiri ni wọ́n dẹ̀ máa jẹ gbala wọ́n ti fáwọn ọmọ ṣe wà yẹn àwọn olódo wàá ah. wá la bàbá ọmọ yẹn á wá lajú sílẹ̀ ẹ̀pá lọ́mọ ẹ̀ tó yà fẹ́ kó gún ẹ̀ lọ bóná ti ń ṣerú ẹ̀. wọn ò lè rí kọ́bọ̀ mú lọ gbogbo àwọn tó ti gba owó ọmọ yẹn pátá gbogbo náà máa investigate account wọn wọ́n ń ṣe kínní yẹn step by step ni one after the other. gbogbo ọmọ yẹn tó wọnú àkáǹtì ìyá ẹ̀ tó wọnú àkáǹtì ìyá tó ń dé tó wọ gbogbo gbogbo ẹ̀ náà máa investigate ẹ̀yẹn ṣe sùúrù wọ́n máa lọ print minister statement of account wọn jáde ni láti September tọmọ yẹn ti kú wọn máa print ẹ jáde gbogbo sórí gbogbo tó ń ṣe yẹn wọn ń jẹ sàárè ni hmm. wọn máa gbà wọn ń jẹ sàárè ni gbogbo àwa tá wà ní kò sẹ́ni tó tí kò gbọ́ kí sọmọ ẹ tí ò mọ̀ yìí pé inú ilé yẹn náà pàtì hmm. àti àwọn olórí burúkú tó ń ṣàbòsí so bó ṣe jẹ́ nìyẹn jàre díẹ̀ ni tó máa ṣe tó máa ó máa nawọ́ ẹ̀gán máa fomi lò. ẹ ṣe prince ẹ ṣe gan. yọ ọ̀rọ̀ bọ̀. ẹjọ ẹ ní kó pàwọ́ táàpù náà pàwọ́ táàpù torí ah, onílé òsì lè. ẹ fẹ́ǹsì kì ni wàá láwọ̀ ẹ̀ wàá fomi lò ẹ̀fọ́rí. ẹ bá pa táàpù ẹ bá pa táàpù ẹjọ ń torọ Ọlọ́run ẹ bá pa táàpù so kí la tẹ mí lè wait tìkì rẹ yóò dáa pé kí lẹ ti ṣú. <laughs> ó dà pé kẹ́tì close mọ́mí láìtàn àrí mo máa ẹ̀ láti sinimá sùn o torí táìmù yín yàtọ̀ sí tiwa o. má sùn rárá o mi lọ bí iṣẹ́ lónìí gan sọjí wọn nù. ìṣeré dábì kì í wọ́n pè tán yẹn tó tọ̀rọ̀ lọ sọ. sọ eh? pé eh? fálànà tó ń ṣiṣẹ́ fún dádì tó pè tán rẹ̀ tó eh. tọ̀rọ̀ lọ sọ ṣé ẹ pé Fálànà tó ń ṣiṣẹ́ fúnjọba adilọ́ngàn tó bá dúró pé òun fẹ́ bá wọn àwọn tó ń ṣe fraud á bá wọn property wọn tó di àgbàsọ́wọ́ ìjọba tó bá tún yá òun ló tún máa gbẹ̀yìn lọ ra property yẹn lọ́wọ́ government so máa yan òní good record rárá rárá gbogbo property tó ti fight fún lọ́wọ́ ìjọba tó gbà lọ́wọ́ àwọn èèyàn láti ọwọ́ àwọn èèyàn fúnjọba òun ló tún máa gbẹ̀yìn ó tún máa wá lọ rà á lọ́wọ́ government àwa the property tiẹ̀ tó máa yẹn ò ní good record gọ́dẹ́rì yẹn sọ tòótọ́ tòótọ́ ni orí percentage property mú ló dúró fún pẹ̀lú òun mi kò ṣe kó tí gbowó lọ́wọ́. all right all right ṣe ṣe ẹja àǹtí búkì ó yẹ ẹja bẹ̀rẹ̀ látòkè ó yẹ ẹja bẹ̀rẹ̀ ẹja bẹ̀rẹ̀ ẹja bẹ̀rẹ̀ ká tún padà sórí kàní. ẹ̀ka ni mọ́nà là ń dúró dé e. Karimo ni ó dà pé kẹsì close. ọ̀yà ọ̀yà ọ̀yà mo tún gbà yẹ ọmọ ọlọ́pẹ́ ọ̀yà ọ̀yà mi ì tiẹ̀ mọ irú ṣó tó yẹ kí n ṣe mọ́ mo ti wà confused bí n ṣe wa yẹn. <laughs> ẹyọ kan yẹn láàyè gbọ́ ó ní ọ̀rọ̀ máa jábọ́ ó nọ̀rọ̀ ń bọ̀ aláti hmm. ẹ jẹ́ ká béèrè time tọrọ máa jábọ́ rọ. ẹ má béèrè time so èmi kò fẹ́ mọ̀ time mo kàn fẹ́ ẹ ṣáà máa ṣọ suspense yẹn gangan ló dà ẹ má béèrè time èmi gan tí n bá ti kúrò tán máa orí page ẹnu máa refresh to refresh to refresh. bọ̀dá láti ẹ ẹ sábọ́ọ̀dù lórí ẹ tó tọ o. no no no no ajá kó gbé wọ bẹ́ẹ̀ àmọ́ ṣì wà lórí ẹ fracas mo ń ṣe. ọ̀rọ̀ màmá lágbo wọlé ẹjọ́ sọ̀rọ̀ ibi tá a sọ̀rọ̀ justice tó sọ pé kí bàbá kúrò lórí lórí lórí pé ọmọ ẹ̀ ti kú ẹ sábọ̀dì olórí burúkú rẹ kò lè dùn mí fún ẹ ìgbà tó bá jẹ́ pé gbogbo gbogbo dọ́bìlì pátá ló ti fi ẹnu já wáyà táwọn ọmọ ẹ ti kọ́lé síbẹ̀ tó kó ẹ ti yẹ ẹ sábọ̀dì ayé ẹ ti bàjẹ́ lọ́mọdé lè gbọ́ òtítọ́ ẹ̀yọ̀. ẹ bá mute mo record ẹ jọ bá mute mo record. ẹ sábọ̀dì ikú ti pa ẹ́. ayé ti bàjẹ́ ayé ti bàjẹ́. ayé ti làbà skẹ́ṣì. ètí ẹ̀ ní good record kẹ̀ ń ṣó ìwọ lọ́wọ́ púpọ̀ ọlọ́gun ajá mo ṣàṣọ náà mo ní ajá ọ̀pọ̀ alẹ̀ rẹpẹtẹ ìwé sin ajá àṣẹlẹ́gàn kúkú ẹ òkò lówó bọ ajá òun nìna owó di tẹ̀ ẹ́ tẹ̀ ẹ́ ti yẹ bí pátápátá yọ lọ́rọ́ ayé ẹ ti bàjẹ́ owó yíyọ kí orin yìí wọ́n fẹ́ kọ́ sínú gbẹ̀dúgbẹ́. àwọn ọmọ nílẹ̀ bẹ̀rẹ̀ ìwọ́n ti ti ká pa ò ẹ o bọ̀dálà ti tìbú gbèsè ayé yẹ wúkọ́ wúkọ́ wúkọ́ òun ààbò ẹyẹ sábọ̀dì lọ́gbọ̀n kú olóṣì ẹ̀dá ológun kánsà ológun afro òṣì ẹ̀dá olè. ẹ máa wo ẹni tó ń bá wí o ẹ máa gbọ́ o Karimọ́ tí yẹ sábọ̀dù bá bu ẹ kó jẹ́ kí n gbọ́ mo ní ẹgbẹ́ ẹ lọ́wọ́ èmi mo tó náà tó bá dá sí nítorí mo rí pé ó ti ń bọ̀ díẹ̀díẹ̀ ó ti yẹ ọ̀rọ̀ màmá ṣẹ́rí màmá kò bù mí o kódà gan màmá ti wá sórí ṣó mi màmá wa fún mi ní mọ́nìgàn rẹpẹtẹ ṣóyí. kò wá stable ó fẹ́ mọ́nìgàn yẹn ò míì pé kò wá stable. ṣẹ́rí irú ọ̀rẹ́ mo bá mọ̀ ọ́ fún mi mọ́nìgàn yọ fún mi ṣé mo kí màmá kò wá fún mi kò dẹ̀ lè dédé làbá màmá ẹjọ́ èèyàn máa ń kọ́. òun èmi náà mọ̀ pé kò ìwà fún ẹ ó tẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ ni máa gbọ́ ó ṣẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ bìkan kò mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí kéèsì. ọ̀rẹ́ ọ̀rẹ́. lóye yìí màmá kò wá fún mi àmọ́. ọ̀rẹ́. mo lè mo ti pe mi ò ní nǹkan ṣe mo ti pe kẹ́mi. ṣé ìwà rẹ̀ ń jẹ́ àwọn ará bíi wọn kò fẹ́ràn ara wọn o wọ́n kò fẹ́ràn ara wọn láti bí ìsíbẹ̀ yẹn líyìí tèmi jókòó tadé sì ń sọ̀rọ̀ oògùn aládé ń gbọ́ ó bá jẹ́ mo parọ́ mọ́ jókòó tadé jókòó tadé máa ń bú màmá ni á pé é mọ nǹkan kan pẹ̀lú á pé aláṣàbí kò mọ nǹkan kan nínú justice for Mohbad o ó fẹ́ jẹun justice for Mohbad ó ní jókòó tó á dé pé màmá máa ń bi òun pé báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan gbóhùn ò dẹ̀ ní sọ fún màmá yí òun kò ní wí màmá justice for Mohbad ṣóyè yín ṣùgbọ́n kó bá bọ́ ka eléyìí burúkú ara rẹ̀ máa pé màámi aláṣàbí màámi aláṣàbí ẹ nífẹ̀ẹ́ màmá yẹn o dédé wọn kò nífẹ̀ẹ́ ara wọn dénú o àwọn olórí olórí fólò yìí kì í jẹ́ kó ní sọ̀nbọ̀n dẹ́ta àwọn aláyé ń jégéjégé. All right. All right. Um, ìjẹ́ ẹ ṣáà lọ́ máa múra lẹ̀ torí ó sì máa fi gbọ́n nígbọ́ ọ̀yàn ó sì máa fi bú yín èèyàn ṣe ẹ̀mẹ́yẹ ẹbọ lápò ní. òun náà mo ṣe sọ fún pé ó fún money gun ìyẹn ò mí pé bóyá ti jọ lẹ̀ pọ̀ because ó fáwa ní five hundred euro tó fẹ́ fi bá ìyàwó gan ó bá bu à wa lọ́wọ́lọ́wọ́ báyìí pó fún ẹ lówó fún ẹ ní nǹkan kan tí ò bá ti rí nǹkan tó fẹ́ lọ́dọ̀ ẹ̀ ó máa bu ẹ ni ó ti yẹ ó máa bu ẹ ṣáà ni so now mama t ṣọmọlọrọ mama t ẹ sọ̀rọ̀. all right ẹ jẹ́ ká gbé lọ tẹ́ bá ti ṣe tọ́ka ẹ send request yín. Online, Uh, eh, Adúkẹ́. Adúkẹ́. Mi la bí ó bí ẹyẹ ló ń dùn o, mi la bí ó bí ẹyẹ ló ń dùn o. Adúkẹ́. bẹ́ẹ̀dì ẹyẹ ló ń dún bí bẹ́ẹ̀dì tó ń dún bẹ́ẹ̀dì tí bẹ́ẹ̀dì dún pòṣù pòṣù pòṣù pòṣù pòṣù. no no no mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ ẹgbẹ́ mi sọ̀kalẹ̀ ẹ̀jọ́. bẹ́ẹ̀dì ẹyẹ ni ẹyẹ ló ń dún ilé àwọn àrùn láti rí. ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yẹn lọ́rọ̀ tẹ fẹ́ sọkè ó yẹ kẹ́ sọ̀rọ̀ o. ọ̀dà làtí o hmm? ṣé ẹ mọ̀ pé. Esabod ṣe ló ń jẹ́ lọ́sìn gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yẹn ah, ẹ ti fine ẹ ti sọ̀ra mo ló lọ sí olórí burúkú jẹ́ lọ́sìn olórí ọkàn yín ti balẹ̀ gbà tẹ́ ẹ̀gbẹ́ mi gbóná mọ́ abẹ́rẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń jàjà fracasi sí bẹ́ẹ̀ ṣe ń rọra ṣe léyìn ah, ó lágbára o mọ mi láìpẹ́ ẹjọ́ tí màá jó màá wà lọ́nlá ẹ̀ màá sọ̀rọ̀ for two màá bẹ́ẹ̀bù for two hours màá bú olórí burúkú for two hours ni màá fi bú èébú. Eh ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ẹ ti fresh ó wá jẹ́ lọ sónú ẹ ti sanra ẹni tó bá tẹ̀lé Mohbad á fresh àwa náà fresh. wàláì ẹni bá tẹ̀lé Mohbad tó bá finú kan ṣe wàá fresh. wàá fresh wàá fine. ẹ ká sàn ẹ ká sàn gbogbo ilé. ẹ ká sàn. ẹ ká sàn. ẹ mo kí mọ́mí jẹ́ mọ́mí jẹ́ ìjọ tí ìyẹn sábọ̀d ló wá sórí péjì wà lókè níjọ yẹn ẹ mọ mi nǹkan sọ̀rọ̀ yẹn fún yín ni ó padà lọ blọọgì mi pẹ̀lú Lizzy Anjorin lórí péjì ẹ̀ ti trace mi ó ti mọ̀ pé àwọn ọmọ Lizzy ni ó padà lọ blọọgì mi orí tèmi kò fi lè gòkè. ṣé warriors lẹ́yìn ni ṣé warriors lẹ́yìn ni ṣé warriors ni. ó padà lọ blọọgì yes orúkọ tí mò ń lò náà ló fi lọ blọọgì mi lórí uh, Instagram ẹ̀ Lizzy Anjorin so ọgbọ́n ló ń dá ó fẹ́ gba information ni kò tí ì nẹ́ni information kankan lọ́wọ́ láti nípa ọ̀rọ̀ Mohbad ẹ bá rí i pé interview tẹ béèrè lọ́wọ́ ẹ̀ ó ń ṣe kàmìkàmì ó ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ń sọ̀rọ̀ pé ó ń bá mọ̀ mọ́ ẹni wọ́n kò wò kó tó ń sọ kò tí ì nẹ́ni information kankan tó fẹ́ ṣe ó ṣàn wá gbogbo means ó ti sọ pé orí TikTok ló ń lọ́sìn ìyá ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí Facebook ìyá ń jẹ́ DKY fún jẹ́ back to back. òun náà mo fẹ́ sọ bí kéwà fi jẹ lọ́wọ́lọ́wọ́. ó ń fún jẹ back to back. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́. àwọn náà wo olùdọ̀ká sí. ẹ bá gbọ́ ẹ gbọ́. lóòótọ́ lóòótọ́ wọn fi sínú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó máa já àmọ̀lẹ̀kùn mọ́ lẹ́yìn o mo níbi tó ń fetí yàrá kan náà ti dọ̀ká sí sí orúkọ tó pè lẹ́kùn. lágbára ọlọ́run máa bẹ̀rẹ̀ fracas lọ́la fully time. so díkẹ́ wà wá ń fún níyà wá ti di pé owó ni mi ni wá sórí tiktok o ẹ̀yin tiktok ò ní jẹ́ n concentrate. nǹkan tó wà lọ́wọ́ díkẹ́ wà yẹn ó wá rí pé tóun bá fi sílẹ̀ díkẹ́ wà bá fi sílẹ̀ gbogbo ẹ̀ ó dàrú kò lè fight kò lè attack díkẹ́ wà ló fi ní òun lọ sórí instagram òun fẹ́ sinmi lórí facebook mọ́ òun ò ṣe fracas mọ́ ẹ mọ̀ pé tí ọ̀bẹ bá ti bá. ẹ ẹ nà wọ́n ní wọ́n ní dky ti rìkọ́ọ̀dù wèrè. ìyẹn rẹ wọ́n ní yẹn ti rìkọ́ọ̀dù ẹ̀ ó ti lọ fẹnu já wáyà. <laughs> ibù nìyẹn tún gbé ẹ máa gbóyin ní ká sórí fóònù nígbà tó ń bá sọ̀rọ̀. nǹkan tó ń sá fún nìyẹn. nǹkan tó lè wá sórí tiktok lánàá nìyẹn ó ti sá lórí facebook tó bá ti kàbùkù lórí facebook. bọ́dà láti ó ti wá sọ ọ́ ní òun àtàwọn Bukky Jesse àwọn àjọ máa lọ ṣe justice for Mohbad lórí tiktok ni tó gbé wá sórí tiktok. ó ń farawé mi torí pé ó ti rí pé mo ti wà ní tiktok onílara mi ló ń lara ó ti rí i pé mo ní attention lórí tiktok. èèyàn eight hundred ló ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá ò tó bẹ́ẹ̀ bàbá ẹ̀ mo jẹ́ lórí tiktok. hello. àfáàsì tẹ̀ ń fún sista Karimo yẹn nìkan tẹ̀lé kò sí nǹkan yóò ṣe máa fún wọn ní nǹkan ó ti sọ lórí iṣẹ́ òlé pé òun fáwọn kan ní kínní òun fáwọn kan ní bó ṣe máa ń ṣe nìyẹn a máa fi fa brangado so advice dem fún ẹni kan tẹ̀lé wọ́n má jẹ́ kó wọlé sáwọn oh. bó ṣe máa ń ṣe nìyẹn ẹni information ló fẹ́ máa get káàkiri báyìí so ẹ̀yin ni kẹ́ mọ rẹ ṣe máa tìtẹ̀ mú ọ pé kò tí ì bùn yín o kò tí ì wá fún yín o òun ti fẹnu jáwáyà ní pẹ̀lú lórí Facebook wà àwọn ò ní sọ tó bá yá ẹ̀yin náà padà máa gbọ́ bó ṣe máa ṣe káàkiri yẹn. wò ó mo ṣe sọ fún káàdì mọ pé kò wà stable kò wà stable rárá àti rárá kò wà stable. ẹ ẹ ó ti bú bàbá ó ti bú káàdì mọ ó ti bú ìyá Mohbad ó ti bú àbúrò kínní kò sẹ́ni tí ò tí ì bú a máa lọ wájú a máa padà sẹ́yìn a máa lọ wájú a máa padà sẹ́yìn bó ṣe máa ń ròlù nìyẹn bí a ṣe máa ń ròlù nìyẹn ṣé ìbòdì wa ti sọ. tọ́tún sọ ó ní ṣé dàrú ṣáà ń sọ́pọ̀ tí wùn mí ni kò mọ sàdáró ṣàánú géèmù tó wà lẹ̀. ó yẹ̀ṣẹ̀ fẹ́ wá gbóríwọ justice for Mohbad yẹn ni kò mọ anything nípa ẹ̀ ó kàn máa ó kàn máa ń woṣú àwọn èèyàn kan tó máa ń sọ ni kò mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ yẹn ó wá ń wá gbogbo miss so òun láàyè Kàrímọ́ lónìí òun lá gba Kàrímọ́ jẹ́ lọ́la òun láàyè omi lónìí òun lá kò space ojú. ayé ẹ ti là bàskẹ́ṣì. ó ń tọ́ra dìtẹ̀bù ni. jókòó ká ní sọ fún mi Mr. Shifam jókòó tádé ní pé wọ́n fẹ́ join justice Pe bọ̀ wọn ò mọ̀ justice Pe wọ́n dẹ̀ ti bí o pé òun ò dá wọn lóhùn torí òun ò fẹ́ kàn jẹun justice jókòó tádé tó o bá sọ bẹ́ẹ̀ fún mi kí ẹlẹ́dàá ẹ̀ kó da fún mi àmọ́ tó bá sọ bẹ́ẹ̀ fún mi ẹlẹ́dàá mi máa da fún ẹ. àmì o. Mm. Hmm. jókòó tá a ti mọ̀ pé àwọn oúnjẹ ń bẹ̀. ẹ ikú dẹ̀dẹ̀dẹ̀ la ń bẹ̀rẹ̀. wọ́n bá rí wa aláwo ní go fún mi sọnù ṣẹ́ẹ̀rì aláwọ̀ máa ma fún yín lówó a máa fún yín ẹ máa gbé wá. ayé ti bàjẹ́ ayé one hundred and six Florence ṣó ń gbádùn ẹ sọ pé fúlákàrì ló dẹ̀ ni ṣe. tó bá ń sọ̀rọ̀ báyìí á máa bú ọkọ ọlọ́kọ ọkọ tiẹ̀ tó ń ṣe mechanic kò ronú títí ẹ̀ o lẹ́nìkan ń gbé báàgì tẹ̀lé nìkan pẹ̀lú owó kìnìkan kí ló kọ́ ẹ̀rù fámìlì ń fámìlì. bọ́dá làbọ̀ ó ti ké wa ikú lọ. lálẹ́ àná wọ́n tó mẹ́fà nígbà tí mo ṣe ṣó lọ́wọ́ wọn bọ́ ta. ah network ìyá àgbẹ̀. ìkéwà náà tún ti lọ sọ́dọ̀ bàbá tí náà. mo gbọ́ níbi tó ti sọ pé. ah mo gbọ́ ngbà tó sọ pé ngbà táwọn bá fi ọmọ pa wọ́n ní dígẹ̀ wa lọ sí ìbàdàn ó ti lọ rẹ́kọ̀dì bàbá tina. ṣé ń gbọ́ mi pé ngbà táwọn bá fi ọmọ pa ọ̀tá mi lẹ́kún. àgbọ̀ ẹ̀yà ẹ̀yà mama jẹ́ mọ́mí jẹ́ ẹjọ́ bá ẹ má yìí a ṣe ń gbọ́ ẹni. ṣẹ́tì lálẹ́ àná bí mo ń ṣe ṣó ṣòye yín ìgbà tí mo á ṣe tán tí mo fẹ́ lọ sùn mo kàn wà lórí tiktok mo wá gbọ́n bíi tí jókòó tádé ti sọ pé kò mọ nǹkan kan nì kó wá béèrè nígbà táwọn bá kọ́kọ́ fi ọmọ ẹ̀ palẹ́kúná ló kọ́kọ́ gbé ọmọ ẹ̀ sin á lọ jókòó jẹ àtòun àti pínkì ló sọ bẹ́ẹ̀ mo dẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ mo post ẹ̀ sórí hmm. Wùnmí tí nǹkan tí èèrà bá ń rin ọmọ mi Wùnmí èèrà ń rin Liam ṣọmọ kí mo ṣì ń ṣàdúrà fún Liam lánàá tí nǹkan kan torí bá fọ́ ọmọ mi orí á fọ́ Liam mò ń bọ̀ mí tìde ṣó wá rí jókòtadé méjì tó wà lọ́wọ́ ẹ̀ tó ń wò ṣó mọ pé gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ṣe ṣó yẹn ti wọ menopause ẹ lè bímọ ẹ ti wọ menopause ẹ wá gbà pé ìkẹ́nẹ́mẹrẹ́kẹ̀ ibi owó gbé so òun ni bàbá bàbá àwọn ọmọ mi ẹ wá tún gbà pé ẹ gbà mọlé ṣàbí òun ni ya bàbá wọn mò ń bọ̀ mí tìdè tinúkẹ́ àtàdéwálé pínkì téèrà bá rin dànà tàbí kẹ́ wàá fojú sunkún tinúkẹ́ àtàdéwálé ṣé o mọ̀ pé ọmọ ìjẹ̀bú kan náà nìyí ó dẹ̀ mọ bẹ́yìn ìjẹ̀bú ṣe gbóná tó lọ́ọ́ béèrè wò lọ́ọ́ béèrè kẹ́lẹ́ wò gbogbo nǹkan tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ni mo fi ń tó wọn létí ẹyẹlé ló ṣì ń bá yín tàn ọmọ adìyẹ bá yín tàn jókòó tádé jẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ mi jẹ́ kó rí fún àwọn ọmọ mi lásán méjì tó bí yẹn wàá fi pìtàn ṣé o mọ̀ pọ́mọ kan ti kú lọ́wọ́ ẹ̀ ṣé o mọ̀ pọ́mọ ọkùnrin tó bí ó kú lọ́wọ́ ẹ̀ wàá fojú sunkún àwọn méjèèjì mọ̀nà ká ìwọ́ bọ́tà ń sọ lórí live show lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò tí òkun ẹ lọ́wọ́ tí òkun ẹ lẹ́sẹ̀ òun sọ lórí live show pé ńgbà tẹ bá fọmọ palẹ̀kùn èmi ò sá o wàláì mi ò sá àmọ́ ẹ rántí pé ẹ̀yin ti wọ menopause ẹ̀yin lẹ lè bímọ mọ́ o ẹ rántí pé ti wọ menopause ẹ lè bímọ mọ́ ẹyẹlé ló ń bá yín tàn lẹkẹyà rin àwọn ọmọ mi ẹ̀yin gbà ẹ sunkún lórí ọmọ wàìwàì ẹ̀yin olórí burúkú yìí mò ń bọ̀ mi tí ìdá ìròpẹ́ máa sọ yẹn máa fi ṣọ́. Karimo ó dá bó ṣe sọ síta yìí gbogbo abiyamọ náà wàá fi wá fẹsẹ̀ sí gbogbo abiyamọ wàá fi wá fẹsẹ̀ sí kì í ṣèwọ nìkan o Karimo kò ń ṣèwọ nìkan ó ṣe wá sọ síta yìí that's good jẹ́ kọ́ máa bá wọn sọ̀rọ̀ kan pé kọ́mọ pa ẹlẹ́kùn tọ́mọ tí wọ́n bá wọn lọ ṣọ́kú bọ́. gbogbo ẹrù ẹrù tí ò ń ṣe tiwọn náà máa dì gbogbo nǹkan tó bá ṣe sáwọn ọmọ ìbọn máa back to sender ló máa máa jẹ́ fún wọn ní agbára ọlọ́run back to sender ló máa máa jẹ́ fún wọn thank you bó ṣe sọ síta yìí. sórí wùn mí ìyá wùn mí wo tí nǹkan kan bá ṣe ọmọ mi Liam kanṣo tó wà lọ́wọ́ lùmùfún mi yẹn òun gan á rí fìrífìrí. ṣọ́ọ̀tírẹ́tì náà ọmọ ẹ̀ ni. bó ṣe gbin bí ọmọ lèmi náà ṣe gbin ọmọ mi ṣèbí àwọn ajá ẹ o lè kún àwọn ajá ẹ so wo jẹ́ kí nǹkan ṣe àwọn ọmọ mi ẹ rò bóyá mò ń gbé ẹ̀rù mi ò bẹ̀rù yín o ó bá jẹ́ pé ẹ mọ̀ mi ni mo sọ fún yín pé fracas lẹ́yìn ṣe mẹ́tọ̀dọ̀ ọjà lèmi ń lò fún yín pé mẹ́tọ̀dọ̀ tèmi yàtọ̀ sí tọ̀dọ̀ tiyín ẹ lè mọ ibi tí máa gbà yọ bọ́ mi ò sá ọlọ́run ọba gbọ́ mi ò sá bàbá kẹnẹ ti gbọ́ mo ti pe bàbá kẹnẹ láàárọ̀ yìí mo ti fi tó wọn létí ẹ̀yin gbọ́ sunkún wàyàwàyà lórí ọmọ agbára ọlọ́run Wúnmi Jùmọ̀kẹ́ ìyá Wúnmi máa múra lẹ̀ máa múra lẹ̀ jẹ́ kí nǹkan kan ṣe ọmọ mi wàá sunkún lórí ọmọ tí Wúnmi gan gbé dání tí nǹkan kan bá ṣe ọmọ mi wàá ké wàyàwàyà lórí Liam tí kankan bá ṣe Jordan àtàbí kẹ́ wàá sunkún wàá sun ẹkún kíkorò lórí Liam jẹ́ kí nkankan ṣe àwọn ọmọ mi wàá wá mọ̀ pé wàá wá máa sọ fún rẹ pé kí ló ń dúró ṣe láyé kí ló dẹ̀ tún kù ní kí ló dẹ̀ tún kù tó ń dúró ṣe láyé Sàràká títún àbò lórí burúkú ni ẹ abóògùn fẹ́ bá mi pa bíṣọ̀pù ọ̀nà fẹ́ fi ilé ẹ̀ ṣe gbùgbé it's not up to that you did not see the voice message on my voice note you didn't see it on my page you didn't see it on my page àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣé ṣé jókòtadé ó yẹ kí jókòtadé máa sọ fún àwọn afọmọ àwọn afọmọ pálẹ́kún táwọn bá fọmọ pálẹ́kún àlọ́ wábi jókòó sí ṣé orí gbogbo nǹkan tó ń ṣe tó ń dùn mọ́ ẹ̀yẹn ṣé orí lẹ́vù tó ń gbé lọ wà láìkẹ́ ìsọ jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè pa mí lẹ́nu mọ́ tó yẹ inú mi dùn pé àwọn tó ní ọmọ wọn dúró tán torí torí má jẹ torí kíyà máa jẹyàn èèyàn ṣe máa ń nírú àwọn yẹn ní inú mi tún wá dùn pé àwọn bàbá. Karimọ Karimọ Karimọ mo bẹ́ẹ̀ dúpẹ́ nǹkan kan ó ní kí ni mo bẹ́ẹ̀ dúpẹ́ mo bẹ́ẹ̀ dúpẹ́ pé ọkọ ẹ support ẹ ó dúró tiẹ̀ ìbànújẹ́ ò ní wọnú lẹ́yìn. ọ̀dà láti it is common sense tó bá jẹ́ nǹkan tí ò dá ni mò ń ṣe ọkọ mi ò ní sọ̀kọ́. òun náà náà tó dáa kò dáa náà ọkùnrin mi wà kò ní gbà láàyè máa gbọ́. Karimọ hold on. ojú ń gba ojú ń gba ìyàwó mi ti fọkàn mi kan tó mọ́kọ mi tí ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ ṣé àwa tá a wà nù lè sọ fún yín pé báwọn ẹni yìí ṣe rí rèé ẹ̀yin olórí burúkú àtọ̀hún rìn wá ẹ̀yin wá ń júwèé pé bákan lọ ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀jẹ̀ kan má bọ̀ wá ẹ wo ẹyẹ ẹlẹ́ ló ń bá yín tàn tẹ́lẹ̀ adìyẹ yín tọ̀tọ̀ ṣàkàṣàkà àbólórí burúkú ni ẹ rò pé tẹ bá sọ bẹ́ẹ̀ máa dúró mo ti sọ pínkì jẹ́ kí nǹkan ṣe àbíkẹ́mi àti Jordan. ikú ò ní ṣàwọn ọmọ ẹyẹ sọ má sọ̀rọ̀ yẹn mọ́ ikú ò ní ṣàwọn ọmọ ẹ. a kárí mọ́ má tẹnumọ́rọ̀ yẹn mọ́ ikú ò ní ṣàwọn ọmọ wa. àtinúkẹ́ àtàdéwálé wàá rí pé wàá gbé wọn gbìn lóye jókòó tádé tí nǹkan kan bá ṣe ọ̀tá àwọn ọmọ mi àwọn ọmọ ẹ méjèèjì wàá gbé wọn pé kó o ṣe ké lórí ọmọ ọmọ ẹ ọkùnrin tó kú wàá ké lórí àwọn méjèèjì wàyàwàyà ẹ̀rọ kẹ́yìn méjèèjì ò lè bímọ mọ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ tó wá rí wọ ohun mi ó ṣá tó jẹ́ pé ìwọ ló ń jà fún tí nǹkan kan bá ṣe ọmọ ìkọ̀kan nù àwọn ọmọ mi ìyá àwọn ẹ tó gbé dání ẹ wàá sunkún wàyàwàyà lórí ẹ Jùmọ̀kẹ́ tí nǹkan kan bá ṣe ọmọ mi wàá bá wù mí ké lórí Liam àti ìfijọ́ bẹ̀rẹ̀ Tani ni Jùmọ̀kẹ́ ta tún ni Jùmọ̀kẹ́. ìyá Wùnmí ni ṣé ṣé abiyamọ kan wà láyé ká yí ẹ̀rí báyìí ṣé abiyamọ hmm. gidi kan wà láyé ká yí ẹ̀rí báyìí hmm. láàrin àwọn ọmọ ẹ̀ abiyamọ gidi kan ó máa ranjú kalẹ̀ láéláyé kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ tó tọ́ kò lè ṣẹlẹ̀ ntí lẹ́ntọ́ lọ́hùn abiyamọ kan ò lè jókòó káàrin àwọn ọmọ ẹ̀ máa dàrú lójú ayé. ẹlẹ́rìí ló ń ṣe olórí burúkú tó gborí wọlé olóhùn ìfẹ́ òun ayọ̀ òun. ayọ̀mí jọ eh, blocking blocking mode activated anybody block ni má mute block wọn ni tí wọn bá ti complain lè ṣó tá à ń ṣe níbí báyìí tó jọ tọ nìkan tá à ń sọ tọ nìkan tó ń wí block wọn dànù block wọn dànù abiyamọ kan ò lè jókòó káàárín àwọn ọmọ ẹ̀ máa dàrú báyìí abiyamọ kan ò lè gbà lójú ayé ẹ̀ tí èṣe lẹ́yìn ẹ̀ àwọn ọmọ ti dà àwọn ọmọ ìyá àwùsà abiamọ kan ò lè gbarú ẹ̀ lára ẹ̀ abiamọ náà yà àpòkùn so àbí kó para ẹ̀ ó yẹ kí ìyá Wùnmí kọ́ ti para wọn ó yẹ kí ìyá Wùnmí kọ́ ti para wọn láàrin àwọn ọmọ wọn tí ò gún régé tó jẹ́ pé àwọn nìkan náà wà ń di ọ̀rọ̀ ọmọ wọn ẹ jọ̀ọ́ bá follow the host power tap and follow the host please. wàláìtàlá abiamọ náà nígbà tẹ́mi àti mọ́mì mi ń jà mọ́mì mi ní òun mọ́mì káṣà sọ pé mọ́mì mi ní kàkà kóun máa rí àárín wa kó dàrú báyìí kọ́lọ̀ mú un sọ́dọ̀ kọ́lọ̀ mú un sọ́dọ̀ bìkọ́ abiyamọ kò lè stand ẹ̀ káàrin àwọn ọmọ ẹ̀ lójú ayé ẹ̀ ojú ayé ìyá Wùnmí dẹ̀rí báyìí ah no no no no no ó yẹ kí ìyá Wùnmí ti pokùn so ọlọ́run àbí ti mú sniper bíi ipo. abiyamọ a rí bi gbogbo ara lògùn ẹ. thank you very much mama kì í ṣe ìyá tó ń lọ amẹ́ríkà tó tún ń fò káàkiri tó ń fowó ọmọ ọlọ́mọ fò káàkiri tó ń fò kiri tó ń fò kiri. Karimo tó bá ṣe ṣe tìyẹ́ ẹ̀ mọ́ nàìjíríà kó jókòó sí nàìjíríà ń bẹ̀ yẹn kó gbàwé ọwọ́ ẹ̀ kó tì mọ́ nàìjíríà ń bẹ̀ yẹn dànù kó máa jẹ ìwà ẹ̀ ń bẹ̀ wọ́n ṣáà ló mú wa amẹ́ríkà èèyàn tó máa yín ni pé ó lè máa yín ni padà tì mọ́ nàìjíríà ń bẹ̀ kó àti ní kò ṣe àti ní kò. wàá tì mọ́ nàìjíríà ń bẹ̀ yẹn tì mọ́ nàìjíríà kó máa jẹ́wọ́ ẹ̀ ń bẹ̀ kó máa torí ó wà ní ẹ lára nínú ìlú ẹ ni ó mú wá kó wá dùn ẹ nínú ni kò dẹ̀ rí dùnú fún ẹ báyìí ó mú yẹ wá sí amẹ́ríkà kó wá dùn ẹ nínú lórí ọmọ àti lórí ọmọ ọmọ ìyá ò dẹ̀ wá jèrè ìyá ọ̀hún tì mọ́ nàìjíríà ń kí wùmí náà mú lọ sí Cote d'Ivoire kó jẹ́ mi ni màá tì ìyá yẹn mọ́ nàìjíríà gbogbo agbára tí mo ní màá fi tì gbogbo agbára tí mo ní màá fi tì mọ́ nàìjíríà bẹ́ẹ̀ kó máa jẹ̀wá ẹ̀ bí kò ti bójú mi jẹ́ already. dalẹ̀ yanni dangerous ó yẹ kó tì mọ́ bẹ́ẹ̀ ni kó tì mọ́ nàìjíríà ìyá tí ò ń ṣe ìyá gidi tó lè gbàbọ̀dé fún ẹ̀lú tó ń gbé gan pàápàá tí wàá sí. ó yẹ kó jẹ́ jókòó sí nàìjíríà bẹ́ẹ̀ ni ìtòṣe lamẹ́ríkà tó. ọlọ́run kó jẹ́ ìyá kan ìyá mi ò lè bá mi dánrọ́ ẹ̀ wò gbogbo agbára tí mo ní máa fi tì wọ́n mọ́ nàìjíríà pé máma ibi tẹ́ ẹ wà yẹn ṣẹ́ rí ẹ wà ẹ wà amẹ́ríkà mọ̀ mo wá láti ní kẹ́ wá múnú mi dùn ní ẹ dẹ̀ ń bà mí nú jẹ́ ẹ ń bà mí nú jẹ́ náà so ta ló tún fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ bá a gbé láìkì yẹn one hundred ẹ jọ ẹ bá a gbé láìkì yẹn one hundred. ẹ ṣe gan ayọ̀ ẹ jẹ́ bá a block àwọn tó yẹ kẹ́ block ẹ jọ. Um,